Part E. No reply necessary. We. We. We. We. Why? Why? Why? Why? Why? pa bu bu po po pa pa pa pa ìpè ìpè ìpè ìpè ẹpẹ́ ẹpẹ́ ìpín ìpín apá apá opó opó ọpọ́ ọpọ́ ọpọ́ ọpọ́ òpọ́n òpọ́n. apọ́n ọpọ́n. End of GB and P contrast drill.